alhamdulillah ọpẹ́ fún ọlọ́wọ́ bá wa alladhi ja'ala ibadati shahri sha'ban isti'dadan li ibadati shahri ramadan ọba tí ó ṣe ìmá jọ́sìn fún ohun ọlọ́run pẹ̀lú àwọn ìran ìsìn nínú sha'ban léyìí tá a máa fi palẹ̀ ala sayyidina muhammadin kọ́bọ̀ òjíṣẹ́ ọlọ́run anábíwá muhammad wa ala alihi wa sahabi ajma'in kọ́bọ̀ àwọn aráalé àti gbogbo àwọn sahaba pátá ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa èyí tá fi bánu sọ̀rọ̀ lẹ́ni òun náà ni fadlu sawmi sha'ri sha'ban ọlá àti àǹfààní tó wà fún ìmàgbàwẹ̀ púpọ̀ nínú oṣù tá a wà yìí oṣù sha'ban ẹ̀yọ́ mi nínú ẹ̀sìn wa wa min rahmatihi ta'ala nínú àánú ọlọ́run ọba tọ́lọ́run ṣe fáwa mùsùlùmí anáwà alẹ́ ìbàdá àti ìlànà ọlọ́run ọba ṣe àwọn ìjọsìn ní eríṣiríṣi fún wa bàbá tí ń ṣe kan àtọmọsẹ̀mí gbogbo ẹ̀ pátápátá oríire lọ́wọ́ ń bẹ̀ mínìhà nínú àwọn ìjọsìn náà tọ́lọ́run ọba Allah tọ́ka kún tó fi orí síbẹ̀ fún wa òun náà ní ìbàdá tó sọ̀wọ́ òun náà ní ká máa gbà àwẹ̀ ká máa fi ibi panú fún ọlọ́run láníyàn pàfẹ́ fi súnmọ́ ọlọ́run ọba wa àwẹ̀ táwa wì èyí tó jẹ́ ọ̀rọ̀ àyàn wà ó náà ní Ramadan ti ń bọ̀ kọ́lọ́njọ́ bẹ́ẹ̀ nìkọ̀ọ̀kan wa inú àwọn àwẹ̀ tó tó wà láwọn àwẹ̀ tatawa àwọn àwẹ̀ tó jẹ́ pé kìí ṣe dandan lérí wa kìí sì ṣe pé àwọ̀ náà tá a bá gbà àmọ́ ọlọ́run ọba àlá ó fi sẹ́nu ànábì pé kó gbé wá ló ń gbé rẹ̀ kó ṣe wá lójú kòkòrò rẹ̀ ká gbà òun náà ní àwẹ̀ tatawa nínú àwọn àwẹ̀ tatawa òun náà ní àwẹ̀ nínú oṣù ṣàbánu tá a wà yìí ẹ̀rọ ẹ̀rí pé lórí ètò wa a ṣàlàyé pé àwẹ̀ rájàbù wà oṣù rájàbù tá a ti lò lọ nígbà tí ó sáwẹ̀ rájàbù kò sẹ́ẹ̀rí fún gbogbo àwọn àdíṣe àtàwọn ẹ̀rí tó wá wọ́n ní wọ́n sọ ọ́sà nábì lẹ́nu ni ànábì ọ̀sán kankan bẹ̀ níta nábì ọ̀bá sì ti fi jọ́sìn fọlọ́run ọlọ́run ọbẹ̀ wa anamisi mande thirteen fourteen fifteen tá nábì máa ń gbà àlegbà nínú rájàbù nítorí pé súnà nìyẹn ní gbogbo oṣù àti gbogbo ọ̀sẹ̀ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa àmọ́ ṣàbán ta wà yìí àwẹ̀ wà nínú ṣàbán ṣẹwárí àwẹ̀ yìí èyàn máa yá ni yọ́ máa jẹ́ ìpalẹ̀mọ́ fún Ramadan ọlọ́run ọba aláàfin orí púpọ̀ sínú àwẹ̀ téèyàn jẹ láyé ń bí yóò tó lọ lè jẹ lọ́run a'udhu billahi minash shaitani rajim ọlọ́run ọba ní wa an tasumu khairun lakum ọlọ́run ọba bẹ́ẹ̀ sí ń gbọ́ ọ̀ràn yàn lẹ́mọ̀ gbà ti náfìlà bẹ́ẹ̀ sí ń gbà ọ̀ràn yàn lẹ́mọ̀ gbà tàtà wà àwọn èyí tó jẹ́ pé ó jẹ́ náfìlà tí èso ọ̀ràn yàn fún yín kò sí èyí tẹ̀yàn gbà ń bẹ̀ téèyàn ní orí ń bẹ̀ ọlọ́run ní tẹ́ bá mọ̀ ní ẹ̀bá pọ̀ lẹ́ni tí máa ń gbà wẹ̀ Suratul Baqara Quran two aya one eighty four lọ́lọ́run ti ń là mọ́lẹ̀ fún wa yìí pé orí ń bẹnu àwẹ̀ gbígbà o àwa bẹ́ẹ̀ lọ́n kọ́lọ́ mọ́sàájọ́ ọ̀rọ̀ ọ̀rùn fẹ́ni kọ̀ọ̀kan wa. anabi Muhammad sallallahu alayhi wa sallam anabi ni la yasumu abdun yawman ẹ̀rù ọlọ́run bá kan ò ní dìídì gbàwẹ̀ ẹjọ́ kan fi sabilillah ọwọ́ gbà nítorí ọlọ́ ilẹ̀ àbá àdàlọ́ òbídàlẹ̀ kìlìyàwómi wajhahu anil nari sab'ina kharifa àfikẹ́ ọlọ́run bá aláàkó gbé jìnnà síná ní ìrìn àjò téèyàn ó rìn ní seventy years ọlọ́run gbé jìnnà síná bó bá tún gbà ọlọ́run tún ọlọ́mọṣẹ́wà lọ́mọ náà ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa ẹ̀rí àwẹ̀ ṣàbán yìí oṣù ṣàbán ta wà ń bẹ̀ ẹ dákun ẹ mọ́sàdíà pọ̀ láláwẹ̀ ọlọ́run sì ti dá wa padà sílé náà tẹ́lẹ̀ gbogbo wa ti padà sílé ọlọ́run dá wa padà sílé látara àrùn tó gbòde àrùn kòrónà kẹ́nìkọ̀ọ̀kan wa kálọ̀ lè ronú nulẹ̀ nìí ọlọ́run dá wa padà sínú ilé ìpẹ̀lẹ̀ ronú bọ́yẹ̀ màtẹ̀ torí ẹ̀wálé ayé bọ́yẹ̀ túbá bí ẹsẹ̀ nínú àwọn àǹfààní tó wà nínú àwẹ̀ ṣàbán òun náà ni pé ọlọ́run ọba Allah yóò fún yàn ní ládá tó pọ̀ tẹ́yìn bá gba àwẹ̀ ṣàbán nítorí nínú ṣàbán wọ́n máa ń kó gbogbo àwọn iṣẹ́ tẹ́yìn bá ṣe lọ́dún ni wọ́n máa ń kó lọ sọ́dọ̀ ọlọ́ yóò wá dáa kéèyàn fa àwẹ̀ parí ẹ̀ afáwa Usama obi adábíwa Muhammad sallallahu alaihi wasallam Usama tó bínú Zayd ó ní ya Rasulullah ó ní wo òjíṣẹ́ ọlọ́ ó ní lámú àràkà tẹ̀sùn mùsàárà mìíràn ṣòhórí má tẹ̀sùmù ní ṣàbà ó ní mo rí pé ọmọ ń gbàwẹ̀ púpọ̀ nínú ṣàbà léyìí tó jẹ́ pé èyí sábà gbà púpọ̀ bẹ́ẹ̀ nínú àwọn oṣù mi nínú ṣàbà ló ti máa ń gbàwẹ̀ púpọ̀ jù kọ́lá anábìnrin dáàlìkà ṣàhàrì anábìnrin sọ orí oṣù ṣàbà nìyẹn yẹ́kùnfàlù nìlásọ ánìhù bẹ́ẹ̀nà rajab ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n yìí wá ka ààwẹ̀ nínú ẹ̀ sí wọ́n yìí ka sí àṣetáni ọgbà wọn lágbé ààwẹ̀ nítorí pé wọ́n ti rí mọ̀kí orí ń bẹ́ẹ̀ fún wọn wọ̀wọ̀ ṣáàrùn tó rẹ̀fà òfin ilẹ̀ àmàlùlẹ̀ rọ́bìlẹ̀ alamin nínú oṣù yìí ànábìíní ní oṣù yìí ni wọ́n máa ń kó gbogbo sẹ́tẹ̀yìn bá ṣe lọ́dún ni wọ́n máa ń kó lè bọ́ lọ́wọ́ bá wa fọwọ́ ẹ̀bù ànábìíní mi fẹ́ alùrùfà amàlì wa nàṣọ́ ìgbà tí wọ́n bá kó iṣẹ́ mi lọ́dọ̀ ọlọ́run kọjá pé gbáwẹ̀ lọ́wọ́ ń gbà náà ẹ̀yọ́ miami nínú ẹ̀sìn wa anábì ní agbáwẹ̀ ṣàbán ó sì sọ ìdí tá gbà á ẹ̀yọ́ miami gbogbo ara wa wà ní báyìí ọ̀pọ̀lọpọ̀ wa ọlọ́run bá aláàtì dá wa padà sílé àtàwa tá wà nílùú èbó àtàwa tá wà nílẹ̀ lárúbáwá àtàwa tá wà nílẹ̀ dúdú wa ń bí gbogbo wa pátá ọlọ́run nìkan lè ronú torí pé a gbogbo ẹ̀ṣẹ̀ burúkú táwọn èèyàn máa ń yọ́ ṣe ń jọ̀hún là ń sin gbogbo ohun tí àwọn àjọ kan ti ṣe tọ́lọ́wọ́n bá aláàtí pa wọ́n rẹ́ tọ́jẹ́ pé ẹyọ kan náà ni wọ́n ṣe àìmáyé rẹ̀ làwọn ń ṣe láyé ń sìn ọlọ́wọ́n bá aláàtọ́ wá gbé kòrónà dìde ó gbé e dìde ni ọ̀kan náà àwọn ogun ọlọ́ ọlọ́wọ́n bá ní kọ́ máa dàyé láàmú bóyá a lè ronú padà bóyá a lè ronú pé wàdà sọ́dọ̀ ọlọ́wọ́n bá wa inú àwọn ìta àmà fi jọ́sìn fọlọ́wọ́n bá wa òun náà ní àwẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa àwọn fámìlì wa àwọn ọmọ wa ìjà gbàwẹ̀ púpọ̀ nínú ṣàbáà ẹ̀tún wá rí àwẹ̀ ṣàbán yìí wọ́n ní sọ́ọ̀mù ṣàbánà tẹ̀mọ̀rínù òsìtà ìdádùn lè sọ́ọ̀mù ramadan yóò tún ràn wá lọ́wọ́ tí ramadan bá dé sẹ́mọ̀ pé oṣù ramadan oṣù àánú ni oṣù àpọ́nlé ni oṣù oore ni àwẹ̀ inú ẹ̀ dandan ní kágbà wọ́n ní tá a bá ń gbàwẹ̀ nínú ṣàbán yóò ràn wá lọ́wọ́ kò ní jẹ́ kí àwẹ̀ ó nira fún wa tí ramadan bá dé nítorí pé àti ń gbà láti nù ṣàbán náà tẹ̀lẹ̀ ẹ̀yọ́ mayami àwọn sálàfù sọ́ọ̀lì inú àwọn ẹni rèé wọ́n ní yatadarrabuna ma sayafaluna fi Ramadan istidadan li Ramadan wọ́n ní gbogbo iṣẹ́ tí wọ́n fẹ́ ṣe nínú Ramadan pátá ààwẹ̀ ni o ká máa ka Quran ni o ká máa ṣe sàárà ni o ká máa ṣe kìyàmù lẹ́ẹ̀dì ni o ká ṣàdúrà ni o ká ṣèyàn lẹ́nu ni o gbogbo tí wọ́n fẹ́ ṣe nínú Ramadan wọ́n ní àwọn sálàfù sálẹ̀ àwọn ẹni ìṣáájú wọ́n nínú Ṣàbáànì ni wọ́n ti máa ń bẹ̀rẹ̀ wọ́n fi ń kọ̀ra alẹ̀ kó lè bá rọrùn nínú Ramadan ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ìyá wa Aisha radiyallahu anha ó ní mara ètò Rasulullah sallallahu alaihi wasallam ó ní ìrí òjíṣẹ́ ńlá Muhammad ní ìrí rí istikmala sawma shahrin illa Ramadan kó gba àwọn oṣù kan pérépéré kó pé sùyàmán ìlà fi ṣàbán ìwárí oṣù tánàbí ma ń gbàwẹ̀ púpọ̀ ń bẹ̀ kẹgbà yẹn tán oṣù tánàbí ma ń gbàwẹ̀ púpọ̀ ń bẹ̀ lẹ́yìn Ramadan àti ṣàbán anábí ma ń gbàwẹ̀ púpọ̀ nínú ṣàbán èyí ma yá nínú ẹ̀sìn wa ààwẹ̀ ọjọ́ ọ̀kan tí yẹn ti ń súnmọ́ ọlọ kódà tó bá ti sínú tó fẹ̀ká sẹ́nu omi ló ní làbínú lọ́jẹ́ ọláǹfààní láti tọrọ àdúrà fúnra rẹ̀ ọ̀lẹ́ ọ̀fàní láti tọrọ àdúrà lérí iṣẹ́ rẹ̀ lérí ayé rẹ̀ lérí àwọn ọmọ ẹ̀ lérí ìlú ẹ̀ lérí àdáwò tá a wà nú ẹ̀ lọ́wọ́ báyìí nítorí pé ọlọ́wọ́ bá aláàánú ni rahman rahim wadudu afu karim jawad ọba dáadáa ni ó àwa mùsùlùmí ó gbogbo àwọn ẹrú ẹ̀ aláàánú lọ́lọ́run tàbá wa bẹ̀ lọ́run nígbà tá a sinú tágbà ọlọ́run bá ń gbàdúrà náà ọlọ́mọṣà gbàdúrà ní kọ̀ọ̀kan wa kọ́ lọ́n sànú wa ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa nínú àwọn àǹfààní tó wà nínú ṣàbán òun náà ni pé kọ̀dọ̀ u alfa'id mina Ramadan ọ̀pọ̀lọpọ̀ àwọn tá a jẹ o bóyá ń sẹ́rin àjò bóyá o bóyá ń ṣe hayib ń ṣe menstruation kò lè gbà àwẹ̀ àbí olóyún àbí bẹ́ẹ̀ sì kọ́ ó ṣẹ̀ṣẹ̀ bímọ kò lè gbààwẹ̀ àbá ń sẹ́ni àjò á lè gbààwẹ̀ ọlọ́run bá aláà ní ká san padà ìyàwó Aisha ní ọ̀pọ̀lọpọ̀ àwọn tán bá jí àwẹ̀ nínú àwọn inú ṣàbá làwọn máa ń san ó ọlọ́run bá sì ti sọ pé fábàǹkánà mi fa iddatu min ayyamin ukhar ọlọ́run bá ní kó sọ àwẹ̀ rẹ̀ dìgbà míì ọlọ́run bá sọ Uh, Quran two aya 85 eighty five gbogbo ẹni ọba jẹ àwẹ̀ fa iddatun min ayyamin ukhar ìkọlọ lè san láwọn ọjọ́ mi nínú àwọn ayyamin ukhar nínú àwọn ọjọ́ mi tọ́lọ̀ ní àsán onáàánú ṣàbán òní dáa kí Ramadan wọn tó ń bọ̀ lérí gbèsè bó ṣe máa san gbèsè àwọn èèyàn bẹ́ẹ̀ náà nìkan máa san gbèsè ọlọ́run ọba wa nínú ṣàbáyé yìí gbogbo àwọn tá a jẹ gbèsè lọ́kùnrin lóbìnrin ìjà san padà àfọwọ́ bá lágbára láti gbà wẹ̀ rárá tí ò ságbára fún wa a sì ń bẹ nínú ààrẹ náà alágbára láti gba àwẹ̀ oúnjẹ láti rọ́pò àwẹ̀ tá a jẹ ẹ̀yọ́ máa yára nínú ẹ̀sìn wa nínú àwọn àlùbídà àwọn àdádálẹ̀ tí wọ́n dálẹ̀ nínú ṣàbáyé yìí tọ́jẹ́ pé àwọn bàbá wa níjọ́ kọlọ́mbà gbàgbọ́ wọn kọlọ́mbà kẹ́ wọn àwọn tíra kan tí kò lálàáfíà báyìí tí wọ́n kà àwọn náà mọ̀ pé ọ̀dà ọ̀pọ̀lọpọ̀ wọn wọ́n látàwọn ìmọ̀ye ọdún nísìnyí àwọn afẹ́sì ní àbáwá yanjú ẹ̀ díẹ̀díẹ̀ ipò eléyìí òsì mbẹ̀ eléyìí òsì inú ẹ̀sìn eléyìí sàárẹ̀ nínú àwọn àdádálẹ̀ tí ó wà ní Ṣàbán tọ́pọ̀lọpọ̀ ẹlòmínà tó wà lérí ẹ̀ nísìnyí òun náà tàṣíṣù nísù yìí bí sọ́ọ́mí dóná níjọ tí Ṣàbán bá kún sí méjì on the fifteen Ṣàbán ìpè agbáwẹ̀ yóò máa jẹ́ àkànṣe àwẹ̀ yóò máa jẹ́ àwẹ̀ spẹ́sà kan tó pé on the fifteen ṣàbàn lágbà wọ́n ní kò sínú ẹ̀sìn wa ààrẹ rí fún àwọn takhsisu laylati nisfu ṣàbàn àbí káwọn kan kí wọ́n wá ní àwọn fẹ́ dòkó ṣe mọ́sálásì àbáwọn ó dìde lóòrùn lérí fídì kan àbí ní inú ìjọ kan wọ́n wà láwọn fẹ́ yan eh, náfìlà nisfu ṣàbàn náfìlà ìdajì eh, oṣù ṣàbàn ẹ̀sìn wa ti pé kànáàbì ò tó lọ anábì ọ̀yàn rí àwọn sọ̀hábà ọ̀yàn àti gbogbo àwọn ẹni rẹ̀ eléyìí nínú àwọn bídà nínú àwọn àdádálẹ̀ ní ká jìnnà sí ẹni ẹni tó dálẹ̀ òun náà ibùnà abi hamura orúkọ rẹ̀ náà lẹ́yìn ọgọ́rùn ọdún bíi mẹ́rin tánàbì ti jáde láyé ọ̀wọ̀ mọ́sálásí ọgbẹ̀rẹ̀ ti sinafila nídàjì oṣù ṣàbá bó ṣe wọnú ẹ̀sìn náà nù jama ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa anábì ni mọ̀nà àmìlà amalan laysa alayhi amruna anábì lẹ́ni tó bá lè ṣiṣẹ́ kan nínú ẹ̀sìn yìí iṣẹ́ ẹ̀sìn tí ó sì pàwà lápá sí pé ṣe ọlọ́run ò fi rán mi ìṣiṣẹ́ anábì ní fọwọ́rọ́dù ọlọ́run ò ní gbà lọ́wọ́ ẹ̀ o torí pé èyí tí wọ́n fi rán mi ó wà tí ó sì ó sì yẹ ní wọ́n ń ṣe èyí tí wọ́n fi rán mi nídìí bẹ́ẹ̀ náfìlà nísìmọ̀ ṣàbá kò sí nílẹ̀ sẹ́sìlá ẹ̀yin náà ti mà pé ó nígbà wọn bá pe náfìlà ní ọgọ́rùn-ún náfìlà sálámà 50 nígbà wọn bá fi yàn á dé ìdajì ìmáàmù nìkan ní ó kù lérí ìdò kálukú ti sùn lọ nígbò ìnira ti wà ń bẹ̀ gbogbo tí ìnira bá ti bẹ̀ ń bẹ̀ ọlọ́run fi sẹ̀sìn fún wa ọlọ́run pè lẹ́sìn fún wa ọlọ́run sí lẹ́sìn fún wa nídìí bẹ́ẹ̀ gbogbo apáta ká máa múra fún Ramadan ká sì ṣàdúrà fẹ́lẹ́lẹ́dẹ̀ wa àti gbogbo àgbáńláyé lápapọ̀ kọ́lọ́run là wá nínú àrùn burúkú tó gbòde báyìí àrùn yẹn ọmọ ogun ọlọ́run ọlọ́run nìkan ló kápá yìí Allahumma ballighna Ramadan ọlọ́run àbíọ́ mọ́sàfíà sínú àwọn tí ó gbà wẹ̀ ẹlòmíà àwẹ̀ tiẹ̀ tán òsì màpáwẹ̀ wọn ti tán ọlọ́mọkàwá mọ́ wọn àbẹ̀wò ọlọ́run ọba wọ́n sàwò wá sàn níbi gbogbo àrùn tí ń ṣe wá èyí tá a mọ̀ àtẹ̀yí tá a mọ̀ Allahumma inna na'udhu bika min al-barasi wal judhami wal jununi wa sayyi al-asqami àrùn burúkú ti da ìdẹ́dà àyàn rú tí wọ́n àyàn ò ní dá tí ń fa àwọn èèyàn rẹ̀ ọlọ́mọsá sọ ní kọ̀ọ̀kan wọn bẹ̀ kọ́lọ́mọba aláàkọ́wá ṣe wasalaamu alaykum wa rahmatullahi